tọ́ wọ́n pé Chelsea ti lọ pàtẹ́wọ̀ kẹ́yìn mọ́ ní ìròyìn tí ọwọ́ mímọ̀ tún pariwo wọ́n pé kí ló ṣẹlẹ̀ kí ló dé o wọ́n pé ní ìrọ̀lẹ́ ìní òun ni ikọ̀ ẹjọ́ tó lu Chelsea aka Agama FC bó o bá o pa bó o bá bu lẹ́sẹ̀ àṣà ni aago ni gbogbo rìmútu lè bọ̀ ayọ̀ bẹ́ẹ̀ so bọ́ọ̀lù wa á pa jẹnẹrétọ̀ wọ́n pé ni wọ́n mọ̀ gbéra láti Stamford Bridge ó di yáyà yáyà ó di Etihad wọ́n pé nígbà tí wọ́n di Etihad wọ́n gbé ẹyin wonu o wọ́n pé ikọ̀ ẹ̀ẹ́dọ́dọ́lù Chelsea wọ́n ti sọ̀rọ̀ wọ́n pé àwa la rẹpísẹ́ǹtì gbogbo ẹgbẹ́ aládàáwọ̀ gbogbo England wọ́n pé káwá pàtẹ́wọ́ fún yín ni o wọ́n pé Chelsea ṣe kíni wọ́n mú stand ovation wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún ọ̀gá pátápátá wọn ní orílẹ̀-èdè England ìyún ikọ̀ ẹ̀ẹ́dọ́dọ́lù Man City wọ́n pé Chelsea ẹgbẹ́ alátẹ́wọ́ àtẹ́wọ́ òfò àtẹ́wọ́ ọ̀yà àtẹ́wọ́ larí yẹnyẹ òun ni ikọ̀ ẹ̀ẹ́dọ́dọ́lù Chelsea òun ni wọ́n lọ ṣe kíni òun ni wọ́n lọ ṣe ní Etihad lónìí o lọ́dọ̀ àwọn ikọ̀ ẹ̀ẹ́dọ́dọ́lù Man City wọ́n pé àwọn yunifásitì wọn káàbọ̀ pẹ̀lú àmì ayò kan dondo wọ́n pé torí pé kí ó má bàa pọ̀jù bẹ́ẹ̀ lọ òun ní Man City ni wọ́n fi ló ti ń bí wọn o wọ́n lọ lu àwọn afárẹ́ẹ̀sì wọ́n pé síbẹ̀síbẹ̀ Chelsea jẹ́ àmì ayò kan dondo àtẹ́wọ́lárí yẹnyẹ òun ni ọ̀rọ̀ bá dé o fún ikọ̀ ẹgbẹ́ pẹ̀lú Chelsea lónìí wọ́n pé nígbà tí ikọ̀ ẹgbẹ́ pẹ̀lú Chelsea tí wọ́n ń pàtẹ́wọ́ Arsenal wà nílé o níbi tí Arsenal tí wọ́n ti ń sunkún wọ́n pé lónìí ọ̀rọ̀ ti parí ọ̀rọ̀ ti bùṣe gbogbo ìrètí ìrètí óòpù gbogbo ẹ ti pèpè pé fún ikọ̀ ẹgbẹ́ pẹ̀lú Arsenal lónìí o óòpù wà óòpù wà kò sí òòpù mọ́ àwọn ìrètí wọ́n gbé lọ́wọ́ tàwa wọ́n ti ń pariwo ìrètí gbígbá yìí máa ń sọkàn láàárẹ̀ olúwa ọ̀wá dá wa lóhùn wọ́n pé ìrètí ti pin fún ikọ̀ ẹgbẹ́ tó lásán náà lónìí látàrí pé ikọ̀ ẹgbẹ́ tó lu Chelsea wọ́n ti lọ pàtẹ́wọ́ fún Man City wọ́n gbé Chelsea ẹgbẹ́ alátẹ́wọ́ ẹ̀káre Manchester City wọ́n ti gba líìgì ìrètí ti pin ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ tó lu Chelsea bí nǹkan ṣe rí lọ́sàn-án òní òun náà nù tó ó sì jẹ́ nù o. Hmm. <laughs> God have mercy upon us. <laughs>